ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọgbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìgbésẹ̀ pé òun ló pa wá láṣẹ kí a máa dúpẹ́ fún òun. Oore tó ga jù tí ọlọ́wọ́n bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́wọ́n mẹ́jẹ kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ̀ kó pa wá ní ẹni tí á jẹ́ mùsùlùmí ọlọ́run kó ṣe wá ní Ọlọ́run bá fi wá lọ́kànbalẹ̀ ní agbègbè wa yìí. Ọlọ́run kó bá sàrí fún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí. Gbogbo àyè tí ó sì ìfọ̀kànbalẹ̀, ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Adúpẹ́ àlàáfíà ara ọlọ́run bá sàlékún àlàáfíà wa. Gbogbo àwọn tí ní àlàáfíà, ọlọ́run kó fún wọn ní àlàáfíà. ọlọ́run tí kò lè wá kó máa lé fún ṣe ní àwọn dáfírí ọ̀nà ọlọ́run ọṣẹ́ nígbà tí a fi ní ìgbìmọ̀ ẹ̀. abẹ́lọ́run tó fara wa sọ̀rọ̀ sí àsìkò yìí kọ́lọ́run kó sọ́dọ̀ ọ̀rọ̀ fún èmi máa fún wa sọ. ẹ̀yin náà ti ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ kò fún mi ní àgbẹ̀yọ̀ rẹ̀. kí a má bínú pé ó pẹ́ díẹ̀ tó ẹgbẹ́ ọjọ́ sunday ọlọ́run bá kó sáà mẹ́rin kan wa ibi tí a lọ lójú ọ̀pọ̀ ọlọ́run kó ibi tí eh, adé ní àná ibi tí a kà ní àná ọlọ́run tòkú Quran eleven aya àwà ní àárín aya eighty òun náà ni a ti gbé ìgbà oníbẹ̀rẹ̀ aya eighty yìí ẹ̀rí àwọn. Sọ́jà Màláríkà wọ́n sọ fún Lútù. Ọlùyà Lútù lè lárùsùlù ọ̀bígà. Wọ́n ní àwa jẹ́ ìrànṣẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀. Àwọn tó wá yìí, wọn ò lè ráyè wọlé sọ́dọ̀ rẹ̀ láíláí. Fàásìlẹ̀ páàkì kan nínú òru kọjá ẹni tí ó rìn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ jáde lóru. Wàlá yẹ́lí sẹ́fì ní kùn áhàdì ìlànà àtàkì. Ẹni kankan gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín ṣùgbọ́n ẹni tí ò ní mú jáde òun náà rẹ̀. Ìnáwó mo ti lè bóra máa Torí pé ìyàwó rẹ̀ ó máa dájúdájú nínú àwọn ẹ̀ dájúdájú dòmírù ní ẹ̀wọ̀n dòmírù ṣáà sọ wò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ sí dòmírù ṣáà ìyàtọ̀ bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ sí wọn wò sí dòmírù ṣáà ni. Ìnáwó mo sí ìbúra sílá. Ìnáwó mo sí ìbúra máa Sọ nǹkan tó máa tẹ̀lẹ̀ sí wọn bù sí ìbúra, ó máa tẹ̀lẹ̀ sí pé pé fáyìí ni máa àtọ̀ ọ̀bà ṣùgbọ́n wà jẹ́ kí ni ọ máa ṣẹlẹ̀ sí wọn lọ́mù. ìnáwó ìdààmú ṣọ́rọ̀. Àsìkò tá a fún àwọn èèyàn yìí pé wọ́n ó parẹ́ ọ̀làdà ṣùgbàṣùgbà. Ààrẹ ìta ṣọ́bẹ̀ ló lè parí. Àṣùgbà àgbà fún ẹ yìí, ó máa jẹ́ nǹkan tó súnmọ́ àti òjìlá. Màdàmú. àwárí pé afẹ́ pawọ́rẹ́ tó dé ọlọ́ni àwa gbé wọn lọ sókè ó fi gbé wọn lọ sójú sámà ọwọ́ àdójú wọn dé sámà àwa sọ òkè wọn asọ́dìlẹ̀ á mú náà ọ̀rọ̀ nígbà tó wá ń lẹ̀wọ̀ mọ́lẹ̀ látókè àtọwárọ̀ jòkó àtọwárọ̀ ìwọ̀n Òkúta dáàrọ̀ léwa lórí ọjà bí òkúta ìtọ́jẹ́ pé àti ní kọ́nkírìtì ọ̀làrọ̀ lórí Tọ́ẹ̀bẹ́ àrẹ ń tó tẹ́lẹ̀ wọn láti ìdàkan rẹ̀ bẹ́ẹ̀ láti lórí. àwọn tí wọ́n jẹ́ àwọn òkúta yìí lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́ yàtọ̀ sókúta àtàyé àwọn

ìtọ́wà ní kòránì ní ká ọ̀nà àmì tó wọ́n ká tẹ̀sílì tí ó tó fún wa أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ الله أبارك لك Ó fẹ́ sàmà ìfún wa nínú Sóràtù Múùrù. Quran 11, Aya 84. Súra yìí ó ń sọ ìtàn àwọn àgbẹ̀bí ọ̀nà. Ìtàn àfisọ ìtàn lóòkù nínú Súra àlésọ́látò sàrà. Lẹ́yìn náà, a sọ ìtàn kọ́wùn Oòrùn àti àbẹ̀yẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ áàdù wọ́n ti sọ ìkan wọn wà lẹ́yìn náà kọ́ọ̀mù sọ́ọ̀lì àwọn tí wọ́n jẹ́ sàmóhùn wọ́n ti sọ ìtàn wọn fún wa nínú sóra yìí èyí tá a ṣẹ̀ṣẹ̀ wá sọ tán ní ìsinyìí òun náà ni kọ́ọ̀mù lù àwọn èèyàn lù àti parí ìtàn ẹ̀wọ̀n ìgbàtà ń sọ lọ́wọ́lọ́wọ́ fún wa àwọn ètò jẹ́ pàtàkì àwọn tí wọ́n lọ mọ́ ìsàmáṣe ìsàrà àti sàlàyé fún wa. èyí àwa gbọ́ sí lónìí òun náà ọba tí ń jẹ́ ṣòháìlì òun náà ní àpòsí. èyí tó tí ṣùráìbù wà à ń pè ní àmì mọ́díyàmì ó ti ẹ̀jẹ̀ pé náà ó kọ ẹnìkan ó ti wá di pé ó wá di ó kọ ìlú so mọ́díyàmì yìí ẹnì jẹ́ wípé òun ló bí gbogbo àwọn tí wọ́n wà nínú ìlú rẹ̀ tí wọ́n jẹ́ ojúlówó ọmọ níbẹ̀ olùmọ̀díyàn olùfẹ́ nǹkan ó sọ wípé mọ́díyàn yìí wípé ọmọ ànábì Ibrahim rẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ sọ ìyẹn kọ́ ni ó kàn wá bí kò ṣe wípé ìtọ́kàn wá gangan náà ni wípé orúkọ ẹnìkan ní jẹ́ Mariam orúkọ yẹn òun lọ́wọ́ di orúkọ tí wọ́n fi sọ àrídá gbogbo àwọn ọ̀rẹ́ yẹn wọ́n máa jẹ́ Mariam ìlú jẹ́ pé àyà náà pàṣọ wípé wọ́n ìlà sàmúdà tààṣọ wípé àkọ́ fún sọ́ọ̀lẹ̀ àmì bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé wọ́n ti lá mọ́dìyà àkọ́ọ̀bùn ọlọ́run ọba rán ṣùháì àwọn èèyàn tí a ń pè ní mọ́díyànù ọlọ́run ọba rán àwọn eléyìí àwọn náà nínú àwọn lárúbáwá àwọn alárúbáwá tó ti lọ síwájú inú ẹ̀ náà ní kílò oníṣò àìbù ló wà torí pé àdìsí wà tó jẹ́ pé ó fìdí múlẹ̀ ìta àjọbádìsí ẹ̀ fìdí múlẹ̀ ní pé ibnu ìbáni ló gbà wá fi sọ níbi nínú sọ níbo rẹ̀ ó sì lálàáfíà lọ́dọ̀ rẹ̀ ló yẹ kó gbà wá lẹ́yìn bọ̀gọ́rí àti mùsùlùmí tí a dẹ̀ ti wo ṣẹ́kìtù Bukhari àti ṣẹ́kìtù kínà Muslim gbogbo àwọn tó bá yẹ pé àwọn náà wọ́n jẹ́ wípé àwọn náà sọ wípé àdìsí bá lálàáfíà làwọn fẹ́ gbà wá nínú wọn ní ibùdó ìbáàdì wà nínú wọn ní ibùdó kò jẹ́ ìmọ̀ wà. àdìsí wa sọ pé inú àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àgbà àtún jìnnà àrùn àwọn mẹ́rin wà nínú wọn àdísì àbíjáàsì àwọn mẹ́rin wà nínú wọn tó jẹ́ ike lágbáwá la máa fi wọ́n a ní alẹ́ arọ́bú alẹ́ àgbà àwọn alárúbáwá pìlẹ̀ jẹ́jẹ́ tó ní àdúgbò alábáwá pìlẹ̀ ẹ̀rọ̀gbẹ́ náà jẹ́ lábáwá pìlẹ̀ àdébìbrọ̀yìn owó kí ṣe lágbáwá pìlẹ̀ òun gbé ìyàwó rẹ̀ láti dìkan láti ilẹ̀ ṣáàmù ó gbé ìyàwó rẹ̀ agag ọwọ́ agbéwá sí di ilẹ̀ maka ọwọ́ àti wọ́n lẹ̀ síbẹ̀ pẹ̀lú ìsùnàdìr àwọn alágbára wá jẹ́ wá sílẹ̀ àwọn ni wọ́n wá wá sí ààyè ibi tí maka wà àwọn ni wọ́n wá rí pé omi ń bẹ lọ́dọ̀ ìyá ìsìmáìlì wọ́n wá ní láti dúró sọ́dọ̀ rẹ̀ tó yẹn asálẹ̀ ni pé omi zemzem ti ń jáde ní àwọn máa rí omi gánbẹ̀ everybody wá migrate kúrò níbi tí wọ́n wà wọ́n wá wá wá sí wọ́n wá ń gbélẹ̀ tí a wá ní sí a pé Ibrahim òfin kí àwọn alárúbáwá yẹn ni wọ́n wá ń wá sí mẹ́kà ṣé Ismail jẹ́ lárúbáwá ni kò kìí ṣe lárúbáwá ṣùgbọ́n ìgbà tó fẹ́ fẹ́ yàwó ọ̀dọ̀ àwọn èèyàn tó wá lóde kí ni ọrùn ló ti fẹ́ yàwó tó kílẹ̀ sábà ní ọ̀dọ̀ wọn ló ti fẹ́ ìyàwó gbogbo àwọn ọmọ tí wọ́n wá ń bí ìbẹ̀rẹ̀ àwọn náà ti ń fẹ́ ìyàwó gbogbo ọmọ tí Ismail ló bí ẹgbẹ́ ya yàwó lọ́dọ̀ wọn obi bí ọmọ gbogbo ọmọ tó bí yẹn náà inú àwọn alábáyé náà ti ti fẹ́ yàwó ìgbẹ́ náà wọ́n bí máa sí. òwò àdọ́wọ́dọ́ jẹ́ báyẹn àwọn jẹ́ alẹ́ àrọ́bà ló fi jẹ́ ọ alẹ́ ọ alẹ́ ó rà àwọn àrọmọdọ́mọ ìsìnàílì àwọn ti di gbé àwọn ẹgbẹ́ alágbára wọn lọ́wọ́ lórí olóyìn báyìí nígbà wọn ní kùrẹ́ẹ̀sì lẹ́nu kùrẹ́ẹ̀sì jáde lẹ́nu gbẹ́ni jáde wá tó ètò ọlọ́run gbogbo kílẹ̀ sọ báyìí ìdàtí máa ń pè wọn bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn alágbára tó ti wá wà yẹn àwọn ànẹ́bí ọlọ́run mẹ́rin lọ́lọ́run bá gbé jáde ló gbé dìde nínú wọn àwọn àrẹ́bí ọlọ́wọ́ bá gbé dìde nínú wọn àti kà wọn kan sẹ́yìn fún wa sọ nínú àwọn tí wọ́n sọ fún aná ní úùdù wa àti kà úùdù abẹ́ẹ̀kan mi ni gbogbo àwọn lábáwá yìí úùdù yẹn àtọ́gbàgbé úùdù òun jẹ́ áàdù ní bàbá bàbá àti kà yẹn sẹ́yìn lọ́dún tó ti lọ lọ́nà abáṣọ nípa sọ́ọ̀lù nípa sọ́ọ̀lù lẹ́yìn àwọn abẹ́sọ̀ nípa kí ní ó ṣùgbọ́n àlébí wa sọ fún àbújá rí pé wà nàbí ìjùlá àti òun gangan látọ́ jẹ́ àlébí sàṣọ́lá òun náà jẹ́ kí ní ọ́ làrùn làwọn mẹ́rin tó wà náà wà níbi ọlọ́run òun náà ní kí ní òkúùdù àti sọ́ọ̀lù àti ṣọ̀háìbù àti àlébí wa Muhammad Ṣùháìbù ìbọ́lọ́ ti ṣẹ̀mí, ìbúdó ti ṣẹ̀mí, ó súnmọ́ ilẹ̀ ṣáàmù ìgbẹ́ta náà ni ìbọ̀yìí náà ti ṣẹ̀mí. Láwọn pé ìdágbé ìmọ́díà ni ó súnmọ́ kí ni ó ilẹ̀ ṣáàmù. Ilẹ̀ ṣáàmù òun náà ọ́fẹ̀gbẹ́ ti ilẹ̀ lágbáwá ibi sáìdì tó wá fi tilẹ̀ lárúbáwá ibẹ̀ ibi sáìdì tó fi ti kíni o tó fi ti ilẹ̀ lárúbáwá sáìdì ibẹ̀ ní mọ́jíríà ló wà sáìdì tó fi ti kíni o ilẹ̀ lárúbáwá òun ní kíni o òun ní mọ́jíríà ló wà. ṣé màá rí jẹ́ ṣé a bá ní àyè kan agbowó ní ìsinmi àyè kan ní abẹ́ẹ̀kọ́ ní ìlú tí a bá ń sọ̀rọ̀ àwọn ààyè míì tó tún máa gbowó ń bí ní bèèrè ká sọ wípé irú bí ọjọ́ yẹn òun ni ilẹ̀ ṣáàmù provokílẹ̀ gba ní bèèrè orílẹ̀ kíyọ orílẹ̀ ṣáàmù tẹ̀pẹ́ ọjọ́ náà fẹ́ lọ ibo ni ó súnmọ́ ẹgbẹ́rẹ́ ìyọ̀rọ̀gún bí orí ọjọ́ wípé kí ni òun ni ààyè tó súnmọ́ àgbò orí tó jẹ́ bí mọ́díàmù súnmọ́ ìdílé lápá ọgbọ́gbé ṣọ̀rọ̀ wà ní ṣe ẹ̀bá fẹ́ kú ní ilẹ̀ lárúbáwá tí àwọn abẹ́ wọ inú ilẹ̀ kí ni ó ṣàmù èèyàn jẹ́ wípé èèyàn kan màdìyàn gẹ́gẹ́ bí àwọn àpá àwà ìdìbò ṣòro kílẹ̀ ṣàbá ní lẹ́yìn ọgbà náà tó ló ti gbé àmọ̀ sọ pé àwọn èèyàn ṣọ àìdù ṣọ àìdù gẹ́gẹ́ fún ara rẹ̀ ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé òun ló gbajúmọ̀ wípé ṣùháìdì ọ̀rọ̀ méjì òun ló gbajúmọ̀ dáadẹ́gbẹ́ sọ fún wa pé ọ̀rọ̀ méjèèjì kò fìdí múlẹ̀ ṣùgbọ́n gbajúmọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó gbajúmọ̀ òun náà ni wípé ẹ̀mí ṣùháìdì ó gùn gan ó lò years láyé kò fìdí múlẹ̀ ọ̀rọ̀ tí ó ọrụ gíní ó sì wà màṣùrù ẹnu a máa sọ ìjọ òbìdì múlẹ̀ náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ànábì ṣùháìbù òun ni múta ànábì ṣùháìbù lọ bá òun ni ọjọ́ igbé àwọn ọmọ rẹ̀ obìnrin méjèèjì ibẹ̀ ni Musa ti jẹ́ kí ni obìnrin ọ̀rọ̀ tí ó fi ti wọ́n ọkàn ọ̀rọ̀ lórí kí ni ó lọ́gbàjúmọ̀ ọ̀rọ̀ orí lọ́gbàjúmọ̀ nítorí pé Musa ìgbà tó fẹ́ sá tó fẹ́ sá ó sá lọ sí kí ni ó nítorí kí yóò bá ìbàdàn àwọn pé lọ sí tí a bá tún fura láti ìgbàdóbi dópin ó lè bá fún ọkọ pé ṣùgbọ́n àìbù ló lọ bá ọkùnrin kan ni wọ́n sọ lọ́jọ́ lòun ọkùnrin kan òun ni Musa ọ̀nà ọ̀gá so lọ́dọ̀ abẹ́ olóyìnkí connection yẹn kó ibá yẹn ayé tí wọ́n rí wípé ah ṣùgbọ́n àìbù tó ti exist pẹ́gbẹ́ kábàbẹ́sọ̀ gbàtí Musa exist àti ṣùgbọ́n ọjọ́ yẹn ti ṣe kí ni ó ti gùn jù ah! ìdáyà sọ náà ní gbé ẹ̀mí ṣùgbọ́n ìgbòdé kí ni ó gùn ìjọba gbé ẹ̀mí ṣùgbọ́n ìgbògbò títí títí tí mo ṣàfiwá ìgbé òde sọ eléyìí òun náà nìkan sí àwọn èèyàn tí wọ́n gbára lé kò dẹ̀ bẹ́ẹ̀ wọ́n bí àrùn ní tòótọ́ ṣùgbọ́n kìí ṣe ìgbà tí ṣúwẹ́ẹ̀bù bẹ̀ láyé ṣúwẹ́ẹ̀bù ti kú ó ti lọ ti tiẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé ààrí ó kọ ṣùwẹ́ẹ̀bù yẹn nínú Kùránì ọkùnrin kan nílùú madiyan kò ní wọ́n pè nàbà wà èmi náà ṣùgbọ́n àrí ṣùwẹ́ẹ̀bù nínú àdìsù. àdìsù ó yẹ pé ṣùwẹ́ẹ̀bù wọn bẹ́ẹ̀ ibùdó máa já òun ló gbà wọn òun nìkan ló dá ó gbà dìsì yẹn wá ṣùgbọ́n dìsì ni ó kì í sáàdì tó fi dìbò lẹ̀ ìbílẹ̀ rárá sọ ṣùgbọ́n kàkà wípé wọ́n dá kọ ṣòháìbù nínú àdìsì yẹn sọ wọ́n dárúkọ Musa wọ́n dẹ̀ dárúkọ kí ni ó ṣòháìbù pé Musa ó lo àsìkò lọ́dọ̀ rẹ̀ láti lè fi fẹ́yàwó ó bá ṣiṣẹ́ tọ́ ọba ṣiṣẹ́ ṣùgbọ́n pàtàkì kọ ṣùháìbù ni mo ò dákọ wípé ànábì ọ̀rọ̀ nínú àdìsí ẹgbẹ́ àdìsí ọ̀rọ̀ kọ́ lálàáfíà o ọ̀rọ̀ lálàáfíà o ṣùgbọ́n tí ó kẹ̀dá ní àwọn gẹ́gẹ́ gbé ìgbà tó ti dájú lọ àwọn ìgbà pé ó kọ ẹni tí Musa lọ bá gẹ́gẹ́ náà jẹ́ ṣùháì ní àwọn gẹ́gẹ́ gbà lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn sálà tó ti dájú lọ pé orúkọ ẹni yẹn jẹ́ ṣùháì torí wípé àwọn tó ṣáájú lọ lára nǹkan tí wọ́n máa ń ṣe ni wípé ó kọ ànábì tó bá ti exist nílùú wọn ó kọ ànábì ọjọ́ bá ṣe kí ni tó bá ti exist ní ìlú wọn wọ́n máa ń bẹ̀ sí ọ̀pọ̀ ẹ̀yà ní máa ń jẹ́ ọ̀pọ̀ ẹ̀yà ní máa ń sọ́kọ̀ ọmọ rẹ̀ ó wà bẹ́ẹ̀ nígbàtí Abu Musa al-Ash'ari nígbàtí òjìṣẹ́ ọlọ́run ọba tó rán níṣẹ́ lọ sọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ nàìjíríàn nàìjíríàn ṣẹlọ sílẹ̀ ìgbàtọ̀ wá dé bẹ́ẹ̀ àwọn ní ah, ìwọ́ wọ́n lànẹ́bìnrin wa ẹ mọ̀ máa ń ka Ya Ukta àrù ẹ̀rọ ẹgbẹ́ yà úkà àrù ẹni lè jẹ́ úkà àrù yìí tẹ́rí nínú kùránì connection ti Ukta àrù àrù yẹn tó ní connection sí kí lọ sí ìsá bùrù mẹ́ríyàmù òní kọ̀nẹ́jà ló gbé àwọn nàìjíríà kí ló nàìjíríà so connection tó ní táyà yẹn tí ó ní connection tí kí ni ó ìsá ìsá tó tó jẹ́ ẹ̀ táàtí gbogbo ẹ̀ má sì jésù òun ní ẹ̀ àyà kùràánì sọ́sọ́ bí nípa kí ni ó yà ó tá kí ni àrùn rọ̀bọ̀ yíya ọba ní ìrà so ó ní ó ní connection pẹ̀lú ẹ̀ ẹ̀rí àwọn ẹwọ́n sọ wípé ìdáǹkanu kùránì yẹn wípé àà ìsá Músá ti wá kí ìsá ó tó wà náà ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ pé báyá àrùnà ti kí ni ó ti Músá ni Músá dẹ̀ ti wá bí fọ́ọ̀ síwájú wọ́n mọ̀ wípé àrùnù tó wà mẹ́rin kìí ṣe kí ni ó àrùnù ti Músá kò tètè yẹ Mugira bin Shuba kò tètè yẹ ni kò tètè yẹ ẹ̀rí ọwá lọ sọ̀rọ̀ yẹ fún ànábì ànábì ní ọ̀ọ̀tẹ̀ sọ fún wa Allah àbáríkà wọn aláwọ̀ kánú ìṣàmúnà bèèrè àǹdíyá ìwà sọ̀rọ̀ yìí nà kọ́dùnà ọ̀ẹ̀lọ́mọ́ rí pé kí wọ́n ti bẹ́ẹ̀ bá dáná bí ọlọ́pàá ọba síwájú wọn wọ́n máa ń sábà sọ kí ní orúkọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tí Hárúnà yẹn ti wáyé tó jẹ́ Hárúnà ti Músà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tó ń sọ lẹ́yìn ìgbà náà wọ́n sọ ní kí ní ọ àmì látara bẹ́ẹ̀ náà ní pé ó kọ ẹtí ẹtí kí ní ọ ẹtí Músà lọ bá Hárúnà tó jẹ́ àwọn sọlá tó sọ pé kí ní ó ṣòháìbì orúkọ rẹ̀ ní jẹ́ àwọn kálẹ̀ pé ló kọ mí ìdí ẹ̀sìn rúnà àbí kankan látọ̀dọ̀ tó látara bẹ́ẹ̀ wọ́n ní kò yọ pé ó kọ yẹn bẹ́ẹ̀ tó ní kó fẹ́ tó fẹ́ papọ̀ báyẹn ló dé kí ìtàn dàpọ̀ mọ́ra wọ́n wá sàlàyé fún wa wípé ọ̀nà tí òfin tí a máa ń gbà pé kò fi lè rí bẹ́ẹ̀ òun náà ní wípé ọ̀nà tí wọ́n mú wá ọ̀nà alákọ̀ọ́kọ́ O náà ní wípé ṣọ̀áìbù dẹ́ ìṣọ yìí tá a bá sọ wípé ṣọ̀áìbù ó jẹ́ ẹnikẹ́ni rẹ̀ gùn ọlọ́run ti ti pa àwọn èèyàn rẹ̀ rẹ̀ ọlọ́run ò sì rántí èèyàn méjì tó bá ti pa àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn èèyàn rẹ̀ tó kù kí náà máa jẹ́ mùsùlùmí oní máa jẹ́ àwọn fáànù sọ bẹ́ẹ̀ pé tó bá àwọn èèyàn bá jẹ́ mùsùlùmí ọmọ rẹ̀ obìnrin méjì yóò wà lọ sódò láti lọ pọnmi àwọn tí wọ́n jẹ́ tó nígbàgbọ́ sí ṣùáìbù wọ́n wà ní déwọ́ orí omi pọ́n àlejò ọ̀ṣẹ̀ wà á dé òun ọ̀ṣẹ̀ wà á ràn lọ́wọ́ láti lè gbọ́rọ̀ ìpẹ̀lú ọlọ́run kìí sí àwọn ọlọ́pàá nígbàgbọ́ sáwọn ànẹ́bí ọlọ́run kí wọ́n máa ṣe bí mọ́ kí wọ́n máa pẹ́pẹ́ wọ́n wà fi yìí àwọn àfihàn ọmọ mìírin ànábí ọlọ́run ọwọ́ abílẹ̀ pé wọ́n wà ní dóró mi bọ́n lẹ́nu pé bí adúgbò wa lọ́wọ́ náà lọ́wọ́ àwọn afáàní ilé kejì náà rèé bẹ̀rù nínú Kùránì tẹ́ ẹ bá ti wù báyìí nínú Kùránì tẹ́ ẹ tí a bá ti parí ìtàn aṣọ ààyè tí a bá ti parí ìtàn lútù lọ́jọ́ kí ni wọ́n bọ̀ sí ìtàn aṣọ àdéhùn òjìnà kí tẹ́mọ́tò ọgbà nìkan ṣọ àìbù wọ́n gbọ̀gbọ́ kú òun bẹ́ẹ̀ lọ náà kó tó wá padà sí tán musa <laughs> kò wí kò kí wà ní méjì ah, kó tó wá padà sí tán musa wọ́n kọ́kọ́ ti fi ẹ̀kan ní bá nìyí kùrú náà ah ọ̀rọ̀ ni lẹ́yìn ìgbà náà sọ̀tàn àwọn ànábí ọlọ́run tó ti sọ pé tò wọ́n bá fi ń tó yìí ọ̀lẹ́ àwa dá àwọn sẹ́ńtúrì ní tó tún lọ bẹ́ẹ̀ àyà àfọ̀dìbọ̀ ní súnmọ́ àtàmínà rúṣùlà náà tẹ́kẹ́rọ́ àtúnra àwọn ànábì tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn ọwá ní sú àwa dé àyà àfọ̀dìbọ̀ ní súnmọ́ àtàmínà múta wà àkọ́ àrùn lẹ́yìn ìgbà tó wá pẹ́ àjàrà gbé múta ní àwọn ànábí ọlọ́tọ́ kọ́ wọ́n ti lọ lọ́lọ́lọ́ yẹ ṣùgbọ́n ó ti wá wá ló gbogbo ìgbà wọn ìgbẹ́ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ń jẹ́ ìgbẹ́ nínú ìsìláàmù agbọ́dọ̀ kan sọ̀rọ̀ lásán lókìtù láì dé kí ni ó láì bẹ́ ní ká máa mú ẹ̀rù wa ó kàn wà màṣúwò lẹ́yìn wá gbà náà mú sá ojúṣù àìbùrọ̀ Mọ́sá ní kí ni ọ̀rọ̀ ojúṣù àìbùrọ̀ níbi ìdáná bí ọ̀nà. Mọ́sá wà láwọn kí ni ó olùlẹ̀ àìsìnì. Lóòótọ́ ló jẹ́ pé kò tí ìdáná bí ọlọ́run nígbà tọ́lọ́sọ́lọ́ kí ni ó ṣùáì. Ṣùgbọ́n ìdáná bí ọlọ́run ọba rẹ̀ lágbára níbi kí ni ó ṣùáì. Kọ́ wá jẹ́ pé ọwà jẹ́ ẹjọ́ ṣe mọ̀ yìí ṣe pẹ̀lú ẹ. Ṣé látara bẹ́ẹ̀ àwọn ọmọ sọ́dọ̀ kárí mọ́ sọ wípé ọ̀pá tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ mú táṣù àìbùkù mi lọ́wọ́ tó fi lọ́lọ́ bá ló gbére lọ́wọ́ tó rẹ̀ látara bẹ́ ọ̀rọ̀ ọ̀pá ọlọ́yẹ díẹ̀ dáadáa mú wọn nínú òkèlè ọ̀rọ̀ sínú àná náà bí ẹ̀ ti jẹ́ lò gbogbo kílẹ̀ sí bàbá yìí pẹ̀lú gàdá aṣọ yìí ọ̀yẹ̀ káwọn náà lè rí i pé ìjọba lẹ́nu ìṣù àìbùkù kan gùn ọmọ bí sàdúrà fún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó láwọn oníkan ní àwọn ọba ìpé ẹgbẹ́ eh, ìtàn òfin múlẹ̀ pé ṣùgbọ́n kan wà kẹ́nu rẹ̀ gbogbo ọ̀pọ̀lẹ̀ fáwọn tó ṣáájú lọ ẹ̀mí wa máa ṣe kí ni ó àmà náà àwọn rí wọ́n mẹ́rin ni àwọn nǹkan tí wọ́n ń ṣe alákọ̀ọ́kọ́ orin pé wọ́n ní igi kan tó ń pè ní alẹ́ áríkà sọ òun igi yìí nítorí pé wọ́n rí pé igi yìí láàrin àwọn igi tó kù igi tó wà igi igi kan náà pè ní igi bí sọ pé igi àràbà bẹ́ẹ̀ ni igi alẹ́ áríkà lókè rí wọ́n wá rí pé igi alẹ́ áríkà kan ó wù nígbà tó wù wọ́n wá rí pé àwọn òun dáwù àwọn kan wọ́n wá rọ kiri ká gbogbo òun gbogbo ibẹ̀ igi aika ló wù mẹ́ igi kan nínú àwọn igi aika wà ní àwọn kan wá rọ kiri ká wọ́n wá wù wọ́n wá sọ̀rọ̀ ń báyìí ah, igi <laughs> gálùkù àwọn tẹ́ wù lọ́dọ̀dọ̀ wù lọ́dọ̀ wù lọ́dọ̀dọ̀ eléyìí nìkan gbogbo àwọn gíwá rọ kiri ká wọ́n wá pọ̀lọ̀ tí èké di àìkà wọ́n wá rọ kiri ká òun nìkan wọ́n ah, ilé ẹjọ́ lágbára èṣù gbà mí wọ́n lè ní pé ọwọ́lẹ̀ èṣù jẹ́ ọwọ́lẹ̀ wọ́n bá ní ibi ìdọ́wọ́lẹ̀ sí ẹjọ́ ọwọ́lẹ̀ pẹ́gbẹ́ ìṣègbọ́n lọ́lọ́bá àwọn èṣù àwọn àgbẹ̀ lọ́lọ́bá wọn ni wọ́n sì fún rẹ̀ tí ó sí èlè jíjẹ lọ́pàá làkúnṣọ́nà wọn Àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ àwọn bá ní sọ́dí kí ìjọba lẹ̀ sí ní ààrẹ ìrìnà inú kákan wò pé igi yìí àwọn jẹ́gẹ́ àwọn ọlọ́gbà báwọn náà fi mọ́ ṣe nìyẹn tó ọlọ́gbà wọ́n kàn láwọn ẹ̀fẹ́ àwọn ọlọ́gbà kan wà tẹ́ máa fẹ́ lọ sójú ogun gbogbo ọjà wọn gbogbo ọkọ wọn gbogbo ọ̀gá tí wọ́n bá ní wọ́n lọ kó kọ́ igi kan wọ́n wà jọ́sìn fún igi yẹn tí wọ́n bá fẹ́ lọ wọ́n wà lọ mọ́ mú níbẹ̀ àwọn mùsùlùmí náà gbà ní wọ́n fẹ́ kọjá ọ̀rọ̀ pẹ̀lú ànàbí wọ́n ní wà ànàbí ìjà ńlá náà dáadáa àlùwà dáadáa àlùwà báwa náà báwa báwa náà wà yìí kìlọ̀ dáwà náà máa ń so dàíkọ́ ah alibidi ah, subahana allah lọ́wọ́ gbọ́ ẹ̀yí mùsùlùmí ah, ẹ bá fi ìdàkọ́ bí ìkàdé ọ̀rọ̀ gbé láàrin ọjọ́ keje lọ́wọ́ kọ̀ọ̀kan bí ọgbọ́n bá mi náà pé à ah. ìwọ̀n kẹ́ni lọ́jọ́ àyà lójúlù ìdàrí wọ́n ti bá mi rẹ́ láti fi ọjọ́ keje kí wọ́n lọ gbé kí wọ́n gbé. Adébísí nǹkan ní ọ̀sọ́ ẹ̀ ìka gbogbo ni. Mo jẹ́ pé àwọn èèyàn Musa táwọn náà sọ náà nù. Wọ́n láwọn náà kọjá rẹ̀ pé àwọn èèyàn ní sí nǹkan yìí Musa báwọn náà wá gidi kankan wá. Káwọn àbọ̀rí balẹ̀ ká máa jọ́sìn fún èwo ni ká máa wọ́lọ̀ kiri. Káwọn ọlọ́ta ọdẹ sì bá kárí wájú wa bẹ́ẹ̀ ká máa ilé kankan lọ́lọ́run. Àyẹ̀lẹ́ mi gbàgbé pé ìdí tí a òkúta kí wọ́n lágbára jùlọ omi kí wọ́n lágbára jù gbogbo ọ̀gá kí wọ́n lágbára jùlọ wọ́n jẹ́ sọ́tọ̀ lọ́wọ́ wọ́n wá tí wọ́n rá bàbà ṣùgbọ́n tí wọ́n máa jó níwájú ẹ̀ orí mi o èmi ìrùjọ́ wájú rẹ̀ lè tẹ́ ẹjọ́ tẹ̀ mí o so <laughs> ah, látara bẹ́ẹ̀ kò sí nǹkan tí wọ́n fi fún tẹ́fi specialize igi gbogbo wákàrí gẹ́gẹ́ sọ́fọ̀ kan natural thing tó kára wà ń bẹ̀ wọ́n lè sọ di kí ni o wọ́n lè sọ di pé làwọn fẹ́ máa jọ́sìn fún nǹkan àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn wọn máa ń dáná ẹsẹ̀ tó tó máa ń ṣe nìyẹn tó jẹ́ tọ̀húrẹ́ sẹ̀lẹ̀ wọ́n máa jẹ́ kí o wọ́n máa ń dá ọ̀nà àwọn èèyàn sì máa ń jẹ àwọn a máa sọ lára nǹkan tí wọ́n máa ń ṣe òun náà nìyẹn tọ́lá ìwájú náà yàtọ̀ sí dídánà wa gbogbo ẹ̀rì tí bá ti kọjá pátá yáyá wà máa dẹ́rù bàbẹ̀. Láàrín náà kan fẹ́ gbó lọ́wọ́ ìwọ̀n tó ti wọ yìí. Ó ti jẹ́ pé ètí bá kọjá Adọ́mọ́fẹ́lẹ́ ní ìjọba wọ́n fẹ́ dẹ́rù bàbẹ̀. Sọ pé wọ́n so kòkò mọ́. Kájú kòkò máa yàn fi ṣe ìjọba dáwọn. Káyọ̀ máa jáwọn yàn láti gbà ìlú kẹ́mítírì wà nìyí ìgbàlúwà fẹ́ gbàbẹ̀ ó sì àwọn kan tó gbàbẹ̀ báyìí láti láti kẹ́mítírì tó bá fi lè lọ́wọ́ fi lè àwọn omi gbàgbọ́ mí o àlàyé gbàgbọ́ mí o pé àwọn sọ lè ń dìrò tó gbogbo gábà kéde kan jíjí àwọn ará tọ́ọ̀kì àwọn ará mọ́tàlì àbànà ẹ̀tọ́ àwọn náà máa ń ṣe èyí tí wọ́n máa jẹ náà lè rí pé ọjà tí wọ́n ń ta gbogbo nǹkan pátá yẹnyẹn tó bá jẹ́ pé yàtọ̀ sọ́jà lásán wọ́n mú wá tọjà wà ń bẹ àwọn àká ẹ lè rajà lọ́wọ́ wọn láyé ó pé àwọn náà ti wà bẹ́ẹ̀ nàìjíríà rò ó lè rajà pé láyé nàìjíríà bá wà yìí àyàfi lọ́jọ́ àwọn èèyàn tí tí ìdí àwọn èèyàn kan kí ọlọ́dún kù ṣùgbọ́n bọ́ bẹ́ẹ̀ ra ọjà ó bẹ́ẹ̀ pé ẹni lọ́dún tó kọ́kọ́ náà ọ̀gbọ́dọ̀ dọ̀gbẹ̀ láìsí gbogbo alájọ mọ̀ pé kí ni o kára kí kòkò a kàn sọ lẹ́nu ni ó ọ̀gbọ́dọ̀ gbé délé kó ọdún ọgbọ́n fẹ́ dá padà wọ́n ó ọ̀dọ́ bẹ́ẹ̀ bàbá kan bàtẹ̀ ti sẹ́gun bẹ́ẹ̀ ìlú lè jí ọgbọ́n lọ pé àbẹ́ ẹ̀yà ẹ̀yà ti kú díẹ̀ ah, bàbá bàtẹ̀ ti sẹ́gun yóò ti kọ́ lájọ ó pé ẹ̀jẹ̀ lè padà ó tẹ̀síṣẹ́gun náà lọ́dọ̀ wà lọ́dọ̀ wà

lè tá a bá pè é kọ́yẹ́ pé làwọn èèyàn máa bá ń bẹ̀rẹ̀ àwọn tá a bá ń tajà ń bì lè tá a bá pé ẹ̀yìn bá ń pè làwọn èèyàn máa bá ń bẹ̀rẹ̀ o. o lè fowó lé tí ó ju ẹ̀dáwó ikú ń tà á lọ kò sí tó burú mẹ́rin. kọ́dà kò tún jẹ́ èrè tó tún lé ju tí àwọn yẹn fẹ́ jẹ lọ kò sí tó burú èrè rẹ ni ṣùgbọ́n kó o pè ní táàtì kọ́mẹ́jẹ táàtì yẹn ìṣẹ́ ah, ńlá ni ọ̀rọ̀ ìjọba fi kiri ọ̀gá o ìjọba fi kiri ọ̀gá o onímọ̀tò pé táàtì ti ẹyin máa pẹ́ wọ́n wà ó lè kọ́kọ́ pẹ́ kí wọ́n tó mọ̀ sùmọ́ wọ́n wà ó lè máa wà ní ìyọ́nà ọlọ́wọ́ bá rẹ̀ táyọ̀ tó wá bọ̀ ààrẹ wọ́n lè gbé láyé bàjẹ́ káwá sọ pé so wọ́n sọ pé kì í ṣe gbogbo nǹkan náà ń ṣe bẹ́ẹ̀ bọ́ ọ̀rá rẹ̀ lọ́wọ́ wọn wò ní wọ̀n sí bọ́ ọ̀rẹ́ ní bọ́kẹ́rì tí wọ́n ti lọ́wọ́ bọ́ ọ̀rá sọ wò ní wọ̀n sí ibi ká kọ́kọ́ wọn nǹkan wọ́n ti so wọ́n tún wá ń di àṣìyá àwọn ọ̀gá táwọn ìbò gbọ́ ọ̀gá padà lókù náà kò sí ẹ̀lú ẹ̀lú tó gbé so ọdún ìlú nàìjíríà náà bẹ́ẹ̀ lọ́ra sọ nàìjíríà lójú rẹ̀ wọ́n jọ ìwọ́n náà ni wọ́n kù wọ́n báyìí wọ́n mú kí ní ẹ̀dá wọ́n sì wọ́n ojú rẹ̀ dáa ni wọ́n ti máa bí wọ́n ti ṣe ọwọ́ yẹn ọ̀rọ̀ bá délé <laughs> lọ́ní tẹ́lẹ̀ ọlọ́mọ sọ fún àwọn ayá àti ìfìfọ́ ọlọ́mọ sọ fún àwọn ọlọ́wọ́ ni aláṣù ayébù tí àwọn ará mádíyàn adẹ̀tútúbà àkọ́kún àtútúbà rẹ̀ fún wa ìṣẹ́ òkú wà mélòó lọ́bẹ̀ẹ́ mẹ́ta ọmọ ìyá wọn lọ ọjọ́ ń pè ní kankan náà ọmọ àyà àwọn ọlọ́jẹ́ ìwẹ̀ ẹ̀bí kankan lájẹ́lẹ́ kí ní ọ́ ìwọ̀n ti wà ní ẹbí kankan náà lọ́dún wa ṣùgbọ́n wọ́n iṣẹ́ ọmọ àyà bọ́lùgbà ọwọ́ jẹ́ pé nǹkan méjì oṣiṣẹ́ rẹ̀ fún wa àá inú ya kọ́ mi ọlọ́run nìkan ni ẹ ṣe ẹ má ṣe kí ni ọ̀rọ̀ àlẹ́ àyíká ibi tẹ̀yìn sí ẹ má ṣe kí ni ọ̀rọ̀ ẹ má ṣe ibi tẹ̀yìn sí i ń pè ní ọ̀rọ̀ àlẹ́ àyíká òun yẹ bó ṣe kí ni ọ̀rọ̀ ẹ má ṣe náà. Wàlá káàkútó lè ní kí á láwà lòmìnira. Tọ́ ọ wà sọ fún ọ wípé lẹ́yìn ìgbà náà ẹ̀sùn ọ̀gbọ́n alákún ní ilá ìpínlẹ̀. Màlákún ní ilá ìrọ̀lẹ́rùn. Tó màlákún ní ilá ìrọ̀lẹ́rùn. Ẹ̀mí ẹlẹ́mìírànú, kò sí fún yín ọlọ́run ní ẹ̀lẹ́ jọ́sìfù tó yàtọ̀ sí kí ó ẹn tí mo ní kẹ́ jọ́sìfù. Iṣẹ́ àwọn ànábí ọlọ́run àkọ́kọ́ nìyẹn, kò sí ìrẹ̀lẹ̀. Iṣẹ́ àwọn ànábí ọlọ́run àkọ́kọ́ òrìgbẹ́gídé àìbẹ́ẹ̀ láti lè bẹ́yọ̀ tí ọkọ̀ sí lọ́nà àti wọ́n bẹ̀rẹ̀ fún ó lè bẹ̀rẹ̀ fún ìyàwó bẹ́ẹ̀ tí wọ́n dìbò ìyàwó rẹ̀ ẹ̀sà àkọ́kọ́ wa lọ mọ́kànlá tẹ́bà bẹ̀rẹ̀ àmọ́ kí o ẹ̀sà àti ọkọ̀ bá gbà rẹ̀ yìí lọ tẹ́bà bẹ̀rẹ̀ àmọ́ kí o sọ bẹ́ẹ̀ o wọ́n yọba yí gbà rẹ̀ náà tó bá àmọ́ kí o ọlọ́rọ̀ ẹ̀sà àti ọkọ̀ mọ́ náwó náà tó ẹjá àti ọ̀kan náà wọ́n kẹ́ tó wá náà kírù kò ìsọ̀bẹ̀ o dẹ̀bàwà náà kọ́ sọ pé fẹ́fẹ́ di mùsùlùmí pé yóò kírù ní lọ́jọ́ sí ìbọn náà ìbáàdà nọ́mbà wà nù tí ọba ti ní ìhùn ó lè fi kí ni ó lè fi kankan kù kò sí lọ́wọ́ ti kò sí lọ́wọ́ ti síwájú rẹ̀ sẹ́yìn wípé ìdá àkọ́kọ́ ti síwájú ọwọ́ àbẹ̀bẹ̀ sọ pé ọlọ́ọ̀nì kan lẹ́ẹ̀jọ́ sí fún olóòkùnrin ti wá ní láàmù. Àlàkùn mi ìlà ìrìnà ọ̀rẹ́rọ̀. Òṣìṣẹ́ ọlọ́rọ̀ bá ní ìfòyí tó yàtọ̀ sí. Wọ́n á tán gbogbo lè ní kí a láwà ìrìnà sáà. Bí kẹ́ẹ̀bí wọn kan, kẹ́ẹ̀bí ń tajà, kẹ́ẹ̀bí wọn kan, wà látán kùzú, á lè kí a láwà ìrìnà sáà. Ẹ má jù, ìjẹ́bí wọn kan, ẹ má jù. Àwọn afẹ́ àwọn sọ fún wa wípé ọ̀nà méjì tí a bá ń sọ̀rọ̀ pé wàrà táǹkùsù alùmẹ́kìyà ara wà lè gbà ọ̀nà méjì òun ni àwọn tí a máa ń ṣe ọ̀nà méjì ni a máa ń gbà alákọ̀ọ́kọ́ ẹ̀rọ̀lọ́fẹ́ lọ ra ọjà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ so ẹ̀rọ̀lọ́fẹ́ lọ ra ọjà lọ́wọ́ rẹ̀ wọ́n wà tó jẹ́ wípé ẹni yẹn kó sí tàbáwọn ààrẹ́lẹ́lágàdé wáyìdá ká lúrú Torí ẹ̀tọ̀ fúnlẹ̀ tó wà mẹ́rẹ, ìtó túmọ̀ sí ni wí pé wọ́n wà Wọ́n fi wọ́n fi ọwọ́ kó mọ́ra, wọ́n jẹ́ ọgbẹ́. so báwọn yẹn ti máa ń ṣe inú àwọn abẹ́ wọn kan so wọ́n ti báwọn mọ́lá ọmọ rẹ̀ dálẹ̀ dálẹ̀ dálẹ̀ padà ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́ra nǹkan yóò dẹ̀ máa wá ọ̀nà gbégbó lòun ó ti sí ti ẹjọ́ ìbẹ̀rẹ̀ náà kan lọ́wọ́ ẹ̀ lọ́dọ̀ ọtí bẹ́ẹ̀ ni o ti dín nǹkan rẹ̀ ẹ̀ríkà nìkan ìwọ lóde kí ni o ti dín nǹkan tẹniyẹn náà sọ wípé kí ni o tí wọ́n fẹ́ ta kóńgò mẹ́wàá ọbẹ̀ ta kí ni o kóńgò mẹ́wàá ìwọ dé òfẹ́wọ́ gbé ọbẹ̀ ta kóńgò mẹ́rin o ti bàrà gbé àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ ti bàrà bá tún wọn padà yóò rí pé ah kò pé sí ọbẹ̀ ìtàn náà àwọn ẹ̀rẹ́ mi sọ wípé ibi tó wá lágbára dé àwọn èèyàn tó lọ ṣògùn débi pé ọ̀ọ́ ah, ẹlọ́wẹ́ tajà tó ní orí ọwọ́ nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wọ́n lánàá fi ní dáadáa bó o ti ń fa gbé wọ́n ọmọ gbé òṣìṣẹ́ tọba bẹ́ẹ̀ wọ́n padà wà lẹ́kọ̀ọ́ ní àwọn ẹ̀dùn lọ sí nǹkan rẹ̀ àwọn yóò bá yí wọ́n ti lè jù àwọn tó lọ sí nǹkan rẹ̀ máa máa kó sí àwọn Wọ́n kọ́ sí, bọ́ bá délé bàtà bá gbà lẹ́lẹ́dà tó tún ọ̀dá ọ̀pá. Ah, kí mo fi dé tó? Bí ẹ̀kì gbọ́ lè kiri kanáà ní lẹ́gbẹ̀ẹ́ yọ, àti gbọ́ mọ́ bí náà, àti gbọ́ lè ọkọ̀ mẹ́gbẹ́ lé àlè. Tó ìtara bẹ́ẹ̀ nǹkan náà. Láwùjọ wa táwa yìí. Ó dín ìkúnlẹ̀ ẹ má dín ó sùn wọn ó lè dínkù lọ́dọ̀ ẹni tó ọ̀fẹ́ ṣe kí ní ọ̀fẹ́ ra ọjà lọ́dọ̀ rẹ̀ mọ́tò wá jẹ́ kó tó wá fẹ́ kà fún yẹn náà ó tó wá jẹ́ kí ló ó tó wá dé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn méjèèjì ni wọ́n ti méjèèjì náà ṣe ẹ̀kọ́ ń bẹ̀ ọ̀làgbẹ̀rún àwọn kí ni ó àlùbẹ́ẹ́hù ọ̀ṣà ẹgbẹ́ títà àti rírà ni wọ́n ṣe kí ni ó òun ni wọ́n ń ṣe ẹ bá bẹ́ẹ̀ lọ rajà ní ọjà owó ojú pé ẹ máa fi já ara sí ẹ bá fi sí àwọn náà kúrò ọ̀fi sí wọn ti mọ̀ pé àwọn kẹ́kẹ́ pọ́ tẹ̀lẹ̀ sí ọjọ́ tẹ̀lẹ̀ ó tún àwọn ẹgbẹ́ sórí o ọ̀sọ́bà tí wọ́n tẹ̀lé lọ́la wọn ó lọ́tara bẹ́ẹ̀ ẹgbẹ́jà sí báyìí àwọn táà ń tajà táà ń ra ọjà lẹ́gbẹ́ ara kan ṣe bẹ́ẹ̀ ولا تنقصوا المكيال تنقصوا المكيال والميزان ẹ má bí ó sùn wọn kò kí ká máa bí wọn nǹkan wọ́n ń lo àwọn nǹkan kan tí wọ́n ti ń wọn nǹkan lẹ́gbẹ́ ó ti ní òdiwọ̀n àpìkìyàrá ó ti ní nǹkan kan lẹ́gbẹ́ wọ́n ti gbé kalẹ̀ lẹ̀ ẹ gbé nǹkan sórí ẹ̀ níbi ìṣíkè olúwọ́ fi wọ́n lọ́bí òfin àti fún lọ́nà méjì nìkìyàrá ẹ gbé nǹkan skéèlì ẹ gbé sórí ẹ̀ á ti sọ tó bá ti lọ ẹ̀lẹ́ àwọn tó wà láyé jọ àwọn ò ní nọ́mbà ṣùgbọ́n kí níbi tí ó mú fù lọ tí wọ́n fi sọ ẹjọ́ jẹ́ tó ti dé àwọn ẹ̀rọ ṣọ́ọ̀kì state ọ̀dùsọ̀rọ̀ ló ti máa dé ọ̀nà ló ti máa dé ní ìsìn nọ́mbà ló ti máa ń wò wọ́n á kò tí wọ́n ti máa dé wọ́n prógrámù ẹ̀rọ náà ní ó jẹ́ pé èpo náà jẹ́ ara ẹ̀rẹ̀ èpo náà ní ìṣúra ẹ̀bí ọ̀nà sí láì ẹ̀bá mi rọ́ ní 5,000 àwọn mọ́tò ọ̀rọ̀ ti wọ́n gbé ọgbọ́n ìtọ́jú mi ẹ̀mí lẹ́gbọ́n ó náà yà jáde báyìí ọmọ wo mítà báyìí àwọn tí náà wọ́n gbé ọba àwọn mítà wọ́n mítà iye dáwọ̀ a jẹ́ agúgú ti jẹ́ ọ̀rẹ́ bí náà bẹ́ẹ̀ tún sọ̀kalẹ̀ gbé àtúnjọ ọmọ wọ́n sọ̀kalẹ̀ ló jẹ́ àtúnwò pé fún ọ ìdá bẹ́ẹ̀ wọ̀n fún ọ pé yẹn sọ̀kalẹ̀ làwọn ẹ̀ kò tẹ́ ní àjọ àwọn tó fi mọ́tò ah ó tọ́ọ̀tì àwọn bẹ́ẹ̀ wà ní

lára wa báyìí ẹ̀yà máa fi ṣe ìkàrà wa lágbélẹ̀ fún ara wa máa láàrí kàtàrà gbé kọ́ọ̀pù mílìkì fún ara wa a tún wá àwọn ará dì náà ní ìdí báyìí ọjọ́ bá tún wá ṣe kóńgò kóńgò yìí ẹwà tún ní ẹ̀tún lọ jù sínú omi gbóná pé yóò sókè ẹ̀lẹ́bí fi rọra jọ mọ́ pé ẹbá tó jọ kankan sí ayọ́ fún ọ̀rẹ́ sí èdè ọ̀rọ̀ àárọ̀ àtòsùnwọ̀n àti kankan wọn táà rẹ̀ Ìní àwọn ọkùn bí kọ́ ìrì ó ní mo rí pé owó yín pọ̀, ọ̀nà yín pọ̀. Kò sọ pé tó owó ìròyìn pọ̀, ìní àrọ̀ ọkùn ẹ̀kọ́lé lálá, ẹ̀rìnàmọ́tò lálá, ẹ̀ẹ́kì gbogbo àwọn ìkẹ́ lálá Tọ́lá ìdí gbogbo àwọn ẹ̀rí gbẹ́gẹ̀rẹ̀ ránù fẹ́ àà ẹ̀mí ọ̀bá mọ́ ti tẹ́gbẹ̀rẹ̀ dínlá. Yọ́ sàárẹ́ fún ìdànù. Àwọn kú ẹ̀yìn ìdẹ̀wò. Ẹ̀rọ àwọn ìjọba náà nù. Ó ní mo rí ní pẹ̀lú pé eré ẹni rere tó pọ̀ ọlá ń pọ̀ sí gbogbo ẹ̀ pọ̀ sí ọlọ́yìn tètè bínú sí yàn. Béèyàn bá bẹ̀rẹ̀ kò ní tètè bínú sí yàn. Fèsì tó yàn. Ìwọ́lẹ́gbọ̀n bá ṣe ike, kíkẹ́ yẹn bá fi lè jẹ́ pé ọkàn ara yọ kọ́ọ̀pù kan lẹ̀lẹ̀. bàbá ọba ìdọ́dún tí ń bọ̀ wà láti tó máa ròyìn pé kò ní òtí ó yẹ kó ní yọ pọ́ọ̀tù méjì lọ ìdó tó wà pé ọgbọ́n òun dá tó tùtù yọ méjì àwọn èrè tá à ń rí èrè tá à ń jẹ tó tó owó máa wù sí ni ni sí ni ọmọ sí ni àwọn tí wọ́n rọwọ́ rẹ bá rí wọ́n iye tẹ́mi ó mú ní five ten six thousand orí ẹ̀dá fún mi ẹ bá torí ẹ ó dá fún six thousand tẹ́mi ó wà mú four thousand ó sì jà ó wá ní owó tí ẹ̀ ń jẹ́ àrẹ jù á sọ pé tá a bá yẹ ọ̀rọ̀ owó tí ẹ̀ bá ẹgbẹ́ dọ́rọ̀ bá bá sáà ló dọ́rọ̀ bá gbẹgbẹ́ tẹ́ ẹ bá ń jèrè kẹ́yìn náà ìdí à ń jèrè à ń ṣe gbogbo ẹ̀ ìdẹ́gbọ̀n apariwo náà ni pé kò tún sí ìtòó ó yẹ ká tún bí kìíní ikú sí ìsìnkàdí rí jẹnu ògbésò tún àtàn ẹ̀rí ẹ̀hún tó ó ní ní ìsìnkà mo rí ní pé ẹwà pẹ̀lú rere ló pọ̀ gẹ́ bí káyìrì kẹsí ẹwà pẹ̀lú rere ló pọ̀ gẹ́ ọlọ́run sọ̀fin lórí ló pọ̀ ni pẹ̀lú ni ọ̀gá dẹ̀ ṣe yóò ọgbẹ́sọ̀ yóò wá. أخاف عليكم عذاب يوم مبين أقول جمال الزمان فإني أخاف عليكم ẹ̀rù ń bà mí lẹ́yìn ìyá ọjọ́ kan lọ́jọ́ pé tó bẹ́bí ara jẹ́ ìyàwó ní èrò ní bọ́m̀bẹ̀ ìyàtí èrò ní bọ́m̀bẹ̀ wọ́n pè ní wòlí ìyàtí òní iṣẹ́ nǹkan kan kò fún yàn ìyàtí ọjọ́ pé gbogbo nǹkan déyẹ̀ ní ní ọ̀pá àmìlẹ̀ tí ó jẹ́ pé kò ní sí pé nìkan ló máa bọ́m̀bẹ̀ ẹgbẹ́ wọ́n lẹ́nu wọn mú náà gbogbo nǹkan rẹ̀ yóò pa rẹ̀ gbogbo ló mọ̀ ní ẹgbẹ́ ìtí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀ tí bá ń ṣerú gbogbo kọ́lọ̀ wọn bó ju nǹkan kan tí tó fi gba gbogbo ẹ̀ dèrè ẹ̀ tó bá fẹ́ fi àti. gbogbo dúkìá yẹn sọ fún ẹ pé gbogbo rẹ̀ ó rùn sí ọ̀sán yẹn yẹn tó rí torí àti ìlú kọ̀kọ̀ torí bọ́lá fi hàn gbà kó jọ ọ̀rọ̀ kí ni ó. tó látara bẹ́ẹ̀ ká má bèrè oúnjẹ sínú ọ̀rẹ́ ọ̀rẹ́ mi tó ká má kọ̀ọ̀tì nínú ara wọn. sọ àfàìsá àṣẹ nínú àyà onáàrí pé ìtìpẹ̀ wọn àmẹ́bí ọlọ́run dáàmọ́ kí síwájú onáàrí pípé kájọ́sì fọlọ́run lásìkò dáwà yìí ti pípé kákìrò onáàrí kákìrò fọlọ́run ó ní pípé àkọ́kọ́ gbogbo olókù ọ̀tẹ̀. tó látara bẹ́ẹ̀ a rí wípé ẹ̀sìn yìí kìí ṣe pé kọ̀ọ̀kan máa kí òun nìkan ọ̀tún gbọ́dọ̀ ìgbìyànjú àwọn nǹkan nínú iṣẹ́ tó máa ṣe mọ̀hámẹ́lá rẹ̀ iṣẹ́ tó máa ṣe ọgbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ yọ mọ́ ìjọba ìjẹ tó máa mú mọ́ lára ẹ̀sìn náà ni bó jẹ́ ìwà náà lára ẹ̀sìn ìwà gidi tó gbọ́dọ̀ náà ẹ̀rí èèyàn abú èèyàn ní mọ̀hámẹ́lá abú èèyàn abú báwọn èèyàn kọ̀ọ̀tọ̀ pé kọ́ ṣùgbọ́n ká mọ̀ wípé kí ọlọ́wọ́n bá bá dé pẹ̀lú ara náà gbogbo rẹ̀ kò lè ba àwọn sáyẹn ní tó pé ọlọ́wọ́n fi fi ìkà kálẹ̀ kí wọ́n fẹ́ tó kọ́ lọ́kọ́ sáwọn wa ọlọ́kọ̀ owó tí kálukú wá kù sí ọlọ́kọ̀ tó wá sí ojú àwùjọ dá wa ní àwùjọ tó lágbára aláàbẹ̀jọ wà nígbà fọmọdé ọmọ ní ìdára nínú ìlú ìdọ́kùnrin ó ti yóò ní ọdún ọba mímẹ́ ṣe ayọ́rùn ọlọ́rẹ̀ ọlọ́kún sí àánú wa ni tó gbogbo iṣẹ́ kíkà tó wá kó sí ìyí kọ́nà kó ràn wá lọ́wọ́ kó a lè ṣe dáadáa tó ń gbé gọ́mọ̀ ìjẹ́pọ̀ ní ọba ẹ̀sìn wa jẹ́ láti wá lọ́jọ́ ọkọ̀ wọn nípa tó wà nìjọba tó àwọn àti má bẹ̀rẹ̀ lọ. Káwọn obìnrin kan ìpínlẹ̀.

lè gbọ́ ilé. Nígbà mo ti sọ fún yín pé ìgbìyànjú tẹ́ ẹ bá ṣe náà tí ò kọ̀rẹ́ sí. Tẹ́ ẹ bá jẹ́ pé ẹni tí ti fi iwájú ẹni ẹni ti máa rìn. Òkè ìyẹn lẹ́gbẹ́ sọ kankan wípé ìgbìyànjú tá a ti tì síwájú. Mo fẹ́ mú kàwá fún yín lánàá wípé ká kọ́ wọ́n sáré àtàgbà wọ́n lẹ̀. Mo máa fún yín lánàá ibi wọn àwọn ìṣọ́lá bẹ̀rẹ̀ pé nígbà tí wọ́n dìde nínú kù ọ̀kà ọ̀kà yà wọ́n yà wọ́n pé kí ni ọ wọ́n dà wọ́n ni ṣòfò kílẹ̀ ìjọba ní ìdìbò rẹ̀ so ìka ló dẹ̀ láti ju ìka lọ. ọ̀pọ̀lọpọ̀ kílẹ̀ ìjọba yìí ọ̀pọ̀lọpọ̀ kílẹ̀ ìjọba yìí ẹ kí fún alápẹ̀júwe mi tó tún máa nǹkan tí mo bá fi fún yín pé kẹ́ ẹ mú dání olókọ́kọ́ ṣe kí ni o òun lọ́kọ́kọ́ ṣe pàtàkì kẹ́ ẹ gbọ́dọ̀ mọ́ ṣe kí o kẹ́ ẹ gbọ́dọ̀ mọ́ mú dání tá a bá ti ní sí láàfù lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kí ni ọ àwọn àáfàá wa a máa gbà pé àwọn so gbígbọ́ ìyàwó tó ṣáájú lọ nísìn ọwọ́ á lè pín sọ́nà méjì lápẹjú ẹnìsìn àmọ́ ń pè ní ìjọ jímọ̀ gbogbo ẹnìsìn báyìí ìpè ní ìjọ jímọ̀ ní ìran kan làwọn ẹbí máa ń pè ní ìjọ jímọ̀ ìran kan àwọn ọmọdé kí ni ọ lọmọ ń pè ní ọjọ́ jímọ̀ ṣùgbọ́n gbàgbé Usman dé ọwọ́ aṣọ di kí ni ọ ìran méjì àwọn kan wọ́n pè ní méjì

dáwọn ẹgbẹ́ ká máa pè ní kí ni ó ẹ̀yọ̀ ẹgbẹ́ wo náà sọ ìgbádá rẹ ibò là ń dá padà sí ọ̀dà àwọn sábà òrùkọ yẹn ká máa gbé kẹ̀kẹ́ kalẹ̀ ẹ má ti lóun tó rẹ yóò ẹgbẹ́ kẹ̀kẹ́ kalẹ̀ gbé tí wọ́n gbọ́ pé lọ sí kí ni ó tó fi wá sọ pé wọ́n fẹ́ ìgbìyànjú ni ẹgbẹ́ mi àwọn ọ̀fẹ́ ìgbìyànjú ni àwọn ẹ̀fẹ́ ìgbìyànjú ni ìgbìyànjú lẹ́yìn kò lè dé ládàá kàkàrà rárá kò gbọ́dọ̀ jẹ́ fọ́ọ̀tì kò gbọ́dọ̀ fi fọ́ọ̀tì jù wọ́n lọ pèyẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́ ọba kò ní táìmù anybody no fit time tó bá rọ̀ lọ́rùn lẹ̀ ọwọ́ ọjọ́ bọ́ lókè ọwọ́ ọjọ́ fẹ́ fọ́ọ̀tì days èyí ó kàn án pé ah, kẹ

Títí tó kí ní pé Asinu kìíní yẹn lè ní ìtumọ̀. Asinu yẹn làwọn yẹn wà máa padà sí pé àwọn sábà náà sá jáde, àwọn sábà náà sá àlọ́bà, ẹlẹ́gbẹ́ tí wọ́n ti wá dọ̀rí fún wa, tó bá náà ti gbá wọn sọ̀rọ̀ tán ní ìjẹ́sùwàdà, àtọ́gbà bí lọ́wọ́ padà mọ́, àtọ́gbà bí lọ́wọ́ fipọ́ òrùn ti padà mọ́. Ayọ̀ padà mọ́. Ẹyọ́ náà gbẹ́gbẹ́ lọ, alùpùpù

ewé àgbọ́dọ̀ àgbọ̀ ìdí kíkiri orí bẹ̀. ó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa àgbọ́dọ̀ sọ̀rọ̀ àdáadáa àwọn sọ̀rọ̀ àdáadáa àgbọ́dọ̀ máa rí ọ̀sẹ̀ tó fi ṣẹlẹ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́gbẹ́ wọ́n á ti ti bídí àbọ̀ ní ẹ̀sìn wọ́n tẹ́gbẹ́ ti àbẹ̀ wọ́n wá ti ti bídí àbọ̀ ara a

Tẹ́kẹ́ máa gbé lọ lékẹ́ máa fi ṣóúnjẹ, torí bá àwọn kírísẹ́nì náà òjèkẹ́ lé kí ni ó wọ́n ní kẹ́ máa gbóbi wá, ìrànkẹ́ sí lànà rí. Èrò lè pọ̀rọ̀ náà wà láyọ̀ padà sí tí ó ṣe lè ṣe. Tẹ́kẹ́ sí lànà sí ni ó. Yá. Wọ́n lè Gbogbo ara ni mo bá ń bíbí. Èmi tí wọ́n ti àmì ìgbésí àmì ojú àpéyí tọ́lá ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ni, mo wá ìwádìí jẹ́ sọ́lá bí ọ̀gbọ́n ọ̀gbọ́n jẹ́ mú bá fún. Yóò dáa fún yín dáṣìkì yóò gbogbo wọn. Ọ̀rọ̀ ọ̀rọ̀ mú màgẹ́dẹ́ ẹ̀fà yọ ọ̀sán ẹ̀kú ẹ̀lẹ́bà àjàpá mi.

lórí ìdáfẹ́kọ́ ọmọ sọ nìyí àwọn èèyàn kan wà rẹ́gbẹ́ èyí tí wọ́n fẹ́ kí wọ́n máa sọ ni wọ́n gbọ́dọ̀ sọ ìtẹ́mi bá ká tí mo rí o máa dẹ́gírí ọrùn o máa tó máa kẹ́kọ̀ọ́ ìwádẹ̀ tó rí nǹkan mí ìtọ́jú àtọ́jú tí mo rí mo ti bá gbé ní ọ láti gbà náà tó nǹkan tí wọ́n ń pè ní pé ṣàwàfí sí àwọn ṣùgbọ́n lọ́nà kan wípé a fẹ́ ṣe báyìí bóyá torí bí àwọn kan fún wa lówó ni àwọn kan fún wa ní nǹkan kan ni ó lè jẹ́ àwọn wàhálà yẹn máa ń ṣẹlẹ̀ gbogbo kílẹ̀ sábàá èyí náà ẹlẹ́kejì ni wípé bídíà àgbọ̀dọ̀ fọwọ́ kékeré ẹ̀fọ́ àgbàgbọ́dọ̀ lè mánéjì àwọn tó sáájú lọ náà wọ́n ń gbé wọ́n ìrìnà tá a bá ti ṣe kan ní òṣòdì tá a bá ti ṣe kan kì ní òṣòdì tá a bá ti ṣe kan kì ní òṣòdì ẹ̀sùn tẹ̀ ṣe bíbí àná tó wà yẹn náà òun náà fẹ́ fi ilẹ̀ òun náà fẹ́ gbé ní òun náà fẹ́ fi ilẹ̀ tí ẹ bá fẹ́ fi ẹgbẹ́ òròpó le rárá ọ̀rọ̀ tó bá jòdòdó kìí sí nǹkan tí ẹ̀mọ́ sọ pé dòdó òbí ẹ̀ kí ẹ̀mọ́ lòdòdó òbí ẹ̀ ìrọ̀ ní tó yẹ lọ́mọ ni àwọn tí ó mọ̀ ah, àwọn náà pé àwọn náà nìjẹ́ gbádùn ẹ̀rí àdìgbà ọlọ́run yẹn ti wẹ̀ ní ọlọ́run lè máa ń yà pé ó lè gílé ọlọ́run ọmọ rẹ̀ sí lọ́wọ́ ó dàgbà láti lè fi kíní yẹn àgbọ̀dọ̀ wojú gẹ́gẹ́rẹ́ wo bídíà níkìlá kí lọ gbẹ́dọ̀ tó mo fẹ́ kọ̀ rẹ̀ kẹ́ tó ṣe bídíà tẹ wá ní pé mo gbọ́dọ̀ lọ forty days ṣé ìdílé náà tẹ̀lé wọn lọ torí wípé mo fẹ́ kọ̀ rẹ̀ sí wọn ẹ̀yọ̀ sí ìgbà kí n ṣe mi. tí wọ́n bá fẹ́ lọ kílẹ̀ kí n sọ fún wọn pé ẹ kí súnmọ́ sọ pé kí ni o forty days yìí o ẹ̀ máa mọ̀ ó ti di bídíà gbọ́dọ̀ mọ́ sọ lórí pé ojúṣe mi kí n sọ ọ̀nà tí màá wá kàgbà fi sọ orí pé kí n fi ikmọ̀ sí ẹgbẹ́ olùgbà ikmọ̀ yẹn ni ò sí níbi tẹ́yìn ń sọ yẹn ẹgbẹ́ ó máa ṣàlàyé ẹ̀kọ́ kílẹ̀ dáadáa tẹ́gbẹ́ ẹni ọbẹ̀ rízìn ló wà mẹ́ nígbà tí àwọn kan sọ pé àwọ̀ ó ti rìn ẹ̀mí ẹ̀mí bẹ́ẹ̀ gbọ́ ọlọ́gbọ́ dídè mi ó bá yẹ̀ níbẹ̀ ta ó tún wá ń lábọ́ ó tún pábọ́lá ó tún fẹ́ dá bọ́ọ̀lù ẹlẹ́jọ́ tí ó bá ti ẹ̀fẹ́ gbá kiri lọ́jọ́ ẹ bá ti ẹ̀fẹ́ rẹ̀ kiri ẹ̀yọ́ ó gbogbo àwọn kiri ẹ̀ tí ó gbà kẹ́rẹ̀ gbà kẹ́kẹ́ ẹni gbà kẹ́kẹ́ ẹni gbẹ́dùn sí báyìí gbogbo ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá gbogbo kí ẹ̀jọ̀ bá ibi ká kí ní kìíní yẹn bẹ́ẹ̀ kọ́ sọ wípé sàràfíà ò kì ṣe kí ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ pé kẹ́ ẹ̀tẹ̀ láwọn tó jẹ́ ìlànà ẹni ó kà ẹ̀dẹ̀ pé tẹ́ gbé àbá lé líle ọmọ onífà ẹ̀rí báwọn tó lè gbìyànjú ẹgbà fáwọn ẹbí líle wọn àrẹ́bì ló ń kọ́ ló ń kọ̀ǹtró rẹ̀ nígbà àwọn ọmọ ọdún ní ìsinmi àgbẹ̀ eléyìí àrẹ́sẹ̀ ìròyìn ẹjọ́ eléyìí àrẹ́sẹ̀ àgbẹ̀ ara àwọn àbáwọn ẹjú gbogbo ẹ̀rẹ́ ìrẹ́ àti àbáwọn ẹjú gbogbo ẹ̀rẹ́ mélòó ni ọ̀dọ́ bí kí nǹkan ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kó sì ṣe kí ni o kó sì máa ṣẹlẹ̀ ní adáwọn náà ọ̀dọ́ náà rí pé kò sí tó burú lónìí náà ọmọ ọlọ́wà di mùsùlùmí tó jẹ́ obìnrin lọ́yẹ̀ di mùsùlùmí kó di pé kó bojú nìsín ó ṣe ogbẹ́ ah! ní ìsìn láì kó máa ti ẹ̀rọ máa fún ní ẹ̀dẹ̀ ọdún kan sí ní ẹ̀dẹ̀ ọdún kan kọ́ gbà gbogbo ẹ̀dẹ̀ ẹ̀yẹ ni ẹ̀sìn eh, eh, ẹ̀mí ní o lè máa wádọ̀ èèyàn ní ìdìrọ̀jì ní díẹ̀ díẹ̀ tó gbé kó lè bá a ṣe dáadáa ẹgbẹ́ alẹ́ rí gbọ́dọ̀ ṣe nǹkan bí káàkọ́ tó kí ilẹ̀ káàkì lè dé kó dé stéèjì kan ló dé stéèjì kan tó kà ló fi máa ba ẹ̀sìn náà ṣùgbọ́n wọn ọ̀dọ́ ọ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ rárá ìwọ́n tó dúró dáadáa jẹ ní wọ́n fẹ́ gbọ́ ọ̀dà lù pé ó sọ̀rọ̀ kan sọ báyìí wọ́n ọkọlẹ̀ ọgbẹ́ ìrìnjú ẹ̀sìn bàbá yìí ìrìnjú wọ́n kọlẹ̀ pé onírìnjú ni lọ́bá yábà ìwọ́ gbélé e ni pé ẹlẹ́sì lóbi kàfá rẹ̀ òkè àbẹ́bí bàdá rẹ̀ òkè òwọ́n tó sànù wọn ọkọ̀ pàlágbẹ̀ ní ẹgbẹ́ òkò gbélé yìí rárá ẹ tó bá fẹ́ tẹ̀ lódodo kọ́ tẹ̀ lódodo tó bá ti ródò náà kọ́ tẹ̀lé ẹgbẹ́ ẹ̀kọ́ bọ̀ wọ́n pé mo ti pẹ́ bẹ́ẹ̀ àbúrò ti kẹ̀kẹ́ kan níbì kan ó tẹ̀lé kọ́ bọ̀ wọ́n tó ń bú wọn ó tẹ̀lé òun fẹ́ lọ́rùn tiẹ̀ ni ó fẹ́ lọ́rùn kìámọ̀ ni Wọ́n lọ́dọ̀ kí àwọn abẹ̀rẹ̀ ni kí àbára ọjà. Ìkẹ́lẹ̀ àwọn afá wa ní àtúndá wa yìí, àwọn sọ wípé kò sí tuntun bẹ̀. Wọ́n jọ wípé kí ni o dábà á ń lọ́jẹ́ kìí pé pé ó ti rajà. Ọwọ́ abẹ́bẹ̀ kí ni ẹ̀rí kí ni ọ̀rọ̀ àbà ọbẹ̀ fi tẹ̀lé. Àwọn kankan jẹ́ tó bá jẹ́ ipé tábàwù bá ní ó fẹ́ tẹ̀lé nǹkan a máa ń sàmójúkú o tètè fẹ́ lọ́wọ́ fẹ́ tẹ̀lé nǹkan lọ́wọ́ fẹ́ ra fóònù ní ìṣe báyìí wọ́n fọ́n chájà wọ́n fọ́n bátìrì abẹ́ẹ̀kọ́ ni so wọ́n sàmójúkú fún ọ o ní máa sọ wípé ẹ̀wọ̀n chájà lọ́tọ̀ àwọn òbá fóònù sọ pé ọ fẹ́ rà wọ́n fọ́n yọ chájà lọ lè gbọ́ yọ bátìrì lọ́tọ̀ so wọ́n sọ ohun ẹ̀yọ lọ́wọ́ fóònù ló ti jẹ́wọ́ fóònù wọn kọ́ bẹ́ẹ̀ tọ́wá ní lọ rẹ́jísítà chájà láńṣẹ́ kọ́ lọ́fẹ́ mú chájà ló pé wọ́n èrè sanwó chájà ní ti fóònù sórí lọ́rẹ̀ tó gẹ́gẹ́ bá forí sí ní tábà rán ẹ̀rí ẹ̀rí bẹ̀ tó bá jẹ́ istik lánà tó dábàá fẹ́ sọ̀rọ̀ chájà ọ̀ dáṣẹ́ owó rẹ̀ istik lánà ọ̀kẹ́lẹ́ lọ́sọ̀rọ̀ ọlọ́jà dé ẹ fún mi ní gàárì ní ẹni ọ̀dá pé kọ́ pọ̀ wọ́n gàrí jẹ́ kiri àdúgbò gàrí ọ̀kan tó ní pé kí ni ó ètò ọbẹ̀ṣe yẹn dísìkì láàlá nìyẹn kò tẹ̀lé kí ni ó kò tẹ̀lé ọjà tó rà ó ti ra ọjà ọ̀rẹ́ bí òkú tó bèrè pé ẹ̀fẹ́ mi ní yàrá sí ọgbà ọ̀gá rẹ̀. wọ́n bọ̀ wá wọ́n bọ̀ àjọ àyà. Gracias direction bí títúgbà wa wà tí ó bá ti di for example north and east divide north one by peter mọ́ wà ní láàrin north and east àwọn bá sọ wípé ẹni tí ìbá kọjú sí náà kì í darí tí ìbá ti kọjá one eighty degree ní pé kò sí àbùkù níbẹ̀ tí ó gbọ́ ní ọ̀rọ̀ yìí ní ìgbésùn rẹ̀. nígbà tí wọ́n ní pé àwọn afáàfin ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọn ò fi dáadáa tó ẹbí ẹni tí ó bá ìpèjì tẹ máa tọ́wọ́ àyẹ̀rẹ́ pé wọ́n kọjú sí kíbla ẹgbẹ́ jẹ́ àwọn èèyàn fóònù kíbla kíbla níbi tó kọjú sí gbogbo ọ̀rẹ́ ìdíjọ́ wá káàkiri yẹn kò sí nǹkan tó tó ẹbí ẹni tí ó bá ìpèjì tẹ ọba tó bá ìwọ ọ̀tọ̀ bí tí wọ́n kọjú sí yẹn ìjọba tó bá ọ̀tọ̀ bí tí wọ́n rárá rédì yẹn ti wà ń bẹ̀ ìjọba ti kọ́ mọ́sálásí bó ti yẹ kí wọ́n kọ́ tí wọ́n dẹ̀ jẹ́ kó fẹ́ sí kíbla kíbla lè yàn kọjú sí tí wọ́n lè jẹ́ ìdìbẹ́ àwọn tó bá fa ìlànà tó bá lè fa àlà pé kí bí àlèyàn kò sí kò sí èméjì mẹ́ tó yẹ ní ìsìnká tó kèé ṣe pé káwọn máa sọ wípé ẹ̀rẹ́ǹjì ni wọ́n sọ kò sí jẹ́ni sọ méjì sọ ṣátìrọ̀ mọ́sídì àrọ́ mi ṣátìrọ̀ mọ́sídì àrọ́ yẹn gbé sá ibi tí mọ́sídì àrọ́ mi wà gẹ́gẹ́ náà nìyẹn tó ìdígbé báyà wọ́n sọ wọ́n bẹ̀rù pẹ̀lú àwọn abáàdàn sọ báyẹn wọ́n fẹ́ káyọ̀ wọ́n fẹ́ kó kó kíbla àwọn ẹni tí kí ẹ̀fọ́ tó ní wọn kó lọ síbi kí èsì kí láàá ẹ̀bí lọ́kàn lọ òfin máa láti wáyé náà àfẹ́ẹ̀kọ́ wọn yìí máa ń retí ti fi àìsí ní ọ̀rọ̀ ìrọ̀lẹ́ jẹ́rẹ̀ tẹ́ bá ti lè sàlà àfẹ́sí bẹ́ẹ̀ kẹ́ẹ̀ṣe tẹ́ wọn tó yẹ bí kí ní ẹ̀dá rẹ̀ bá ti ń Thank you ọ̀rọ̀ No. bárakàlá ọlọ́ba kò gbọ́ yé dáadáa ọlọ́ba bá fẹ́ lọ́sẹ̀ dáadáa agbára àwọn ìpolówó áàjì àìgbà ìpolówó rẹ̀ nínú ẹ̀fìrì ní ẹ̀rẹ́ ọjà ọ̀tọ̀ tó ìdíṣẹ́ kéde tó ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ọmọ ìpínlẹ̀ máa rà wáyé pé oníwà àti àdìsá jẹ́ púpọ̀ ẹ̀ẹ́dúró ìdíwọ́ polówó náà ìkáwà rẹ̀ agolówó bẹ̀rẹ̀ agolówó láàrin ibẹ̀ níbi agolówó parí ìkàtẹ́ <laughs> ìbéèrè ọ̀nà tó lè gbà tètè clear sí ní fẹ́ rí ìmọ̀ tẹ́ẹ̀fì ṣe áàjì òun lọ jẹ́ wípé ó ṣe pàtàkì wípé ìmọ̀ tẹ́ẹ̀fì ṣe áàjì ara kadáwà náà gbóòdì ẹ̀dá tó pé iṣẹ́ yìí èdè lẹ́tọ́ rọrùn ẹgbẹ́ ọ̀fẹ́ kó ìyàlọ́ mọ́kà ṣùgbọ́n kí o ṣe owó ibẹ̀ làwọn wò so àwọn kan náà dúró àyọ̀fẹ́ àṣẹ ó dà ní pé ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ sí hajj wọn yìí ṣiṣẹ́ yẹn wọn yìí jẹ́ orí wọn yìí jẹ́ orí ṣe rárá àwọn tó kó wọn lọ wọn jẹ́ orí ṣe àti ìdáradára ni ó àti kí àfà àwọn tó dáwà tí wọ́n ṣe gbìyànjú àwọn tó máa kó wọn lọ bí ọ̀rọ̀ bíbí àgẹ́ gbogbo wọn dáhùn gbé kí wọ́n ṣáà lè yẹ́fẹ́ torí owó tí wọ́n fẹ́ rí lára àwọn èèyàn fẹ́ káàmù yí káàkiri àwọn ti kíra ní àyè kan wọ́n ti lè jẹ́ wọn lọ máa tọrọ àdúrà àbíjọ́ ìgbó tọrọ àwọn gbogbo àwọn kìíní yìí olúwa ṣẹlẹ̀ so ìtí ẹjọ́ bẹ́ẹ̀ lọ sí àjì nídìí ó mọ níwọ̀n àbá níṣẹ́ bá dọ̀ mí níṣẹ́ bẹ́ẹ̀ lọ sí àjì pẹ́pẹ́ mi ò mú yín lọ gan tí mo fẹ́ ṣàlàyé áàjì fún yín kí n ṣàlàyé ẹ̀ tí ó clear sí i pẹ́pẹ́ kí ẹ bá rìkọ́dù ẹ lẹ̀ mo lè má sọ ju twenty minutes lọ àbí fifteen minutes pẹ́pẹ́ tẹ bá dẹ̀dẹ̀ áàjì gbogbo tẹ fẹ́ ṣe ń jẹ́ pàtà yẹn ẹ rì sí i so ìmọ̀ yẹn ó máa rọ̀ yín lọ́rùn láti lè ní nígbà tẹ ti lówó lọ́dẹ fẹ́ ṣe ànábìsẹ̀ áàjì fáwọn èèyàn ó dání àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn ọmọ bí wọ́n ti ń ṣe áàjì ànábì náà nílẹ̀ ń ṣàlàyé fún wọn pé bí wọ́n ti ṣe nì so kúzù á ní so ìmọ̀ yẹn èyí táwọn èèyàn wá fi wá ṣe bí mi ní pé àwọn tó ń polówó áàjì nígbà míì gangan wọ́n ṣe dáadé gbáwọn èèyàn nímọ̀ yẹn àwọn èèyàn tó bẹ́ lọ sí àjìjẹ kójọ ẹgbẹ́ kọ́kọ́ wọn ní kìíní ẹ̀tùn máa rán wọn létí tẹ́bá tó fẹ́ lọ ẹ̀tùn máa rán wọn létí so ìmáyé ẹ̀ṣẹ́ ìmọ̀ tó lè dá yín dúró pé ká ẹ má lọ sí ààrẹ torí wípé orígun kan tó lágbára ni kẹ́gbọ́n mi lébà orígun kan tó lágbára ni aj tẹ́ ẹ bá ti lówó lọ́bẹ̀ ti wà yìí tẹ́ wá sọ pé ẹ̀ tí ìnìyàn ẹ̀ wá bá mi ìdí máa sọ ní pé ẹ máa lọ sí aj ẹ lọ kọ́ ìmọ̀ ẹ̀dígbẹ́ni ti máa tí ẹ lọ kọ́ mọ̀tẹ́fẹ́ fi ṣe aj nìkan ẹ̀dígbẹ́ tẹ́ ẹ bá wá dé ẹsẹ̀ wá padà sí ilé kéwù ṣé wọ́n rọ̀ dẹ́ sọ yẹn ọwọ́ ọ̀fẹ́ gbére gbọ́rọ̀ wá gbogbo àwọn tá a ti di eh, àgbàlagbà tá a ti di àwọn pé a ti níṣẹ́ ńlá lọ́wọ́ ẹjẹ́ àkírẹ́tì táàmù díẹ̀ fún ìmọ̀ ẹ̀sìn ẹjẹ́ àkírẹ́tì táàmù díẹ̀ kára ọmọ ní díẹ̀ díẹ̀ a lè lo twenty years láyé sí láti wà àti thirty years. káwọn bẹ̀rẹ̀ sí n'ime ya díẹ̀ díẹ̀ kó mọ̀ táàmù ní ama lékún sí àdídíkù rẹ̀ ló tún máa yé wa sí nígbà wọ́n pé abá ti ti tẹ̀sí rẹ̀ lọ́dún ní ṣe èèyàn wálé kéwú máa wálé kéwú yọ ọrụ kéwú rẹ̀ na-aka ti ràn lọ́wọ́ dáadáa máa ká kankan ẹjọ́ ọmọ kùránì ká àbádébàdàn tó ti wọlé ti máa kùránì ká ẹjọ́ máa kùránì ká olóòtú ti máa mọ kankan nù kùránì pé bẹ́ẹ̀ ti máa ni àsìkò díẹ̀ yẹn náà di ẹ tó mọ nǹkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àtìgbà pé a nígbà pé a ti sọ bí ká gbẹ́sìn wa dé a ti sọ kò táwọn tó ṣáájú lọ ti gbẹ́sìn kan nìyẹn èmi tí wọ́n wà ní ìsìn báyìí mo gbà wípé ìmọ̀ tí mo ní lọ́dún tó lọ́kọ́ mo ní ní ìsìn ó pọ̀ sí mo dẹ̀ gbà wípé àwọn iṣẹ́ ló tún wà wájú mi náà kó lọ́dún tí bọ̀ ìmọ̀ tí máa tún ní ó tún ti lé fún ṣe tí mo tún ní ìsìn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàdẹ̀ ní ẹlòmí ti gbàgbọ́n ti dà fáàdẹ̀ rẹ̀ kò ṣe gẹ́gẹ́ mọ́ tó yọ́kà máa kò ní kẹ́kẹ́ rẹ̀ ṣe ọba kan ti gbé tẹ̀ sí ìdíjá ní ọdún tí ń bọ̀ lọ́gbẹ̀ẹ́ tí a lè fẹ́ fẹ́ kí a tún rẹ̀ yìí ẹgbẹ́ níbẹ̀ ẹ méje ká di lẹ́bù sí ẹ̀sìn wa pé ẹ̀sìn ní ojú kò ní yé kú mọ́ ẹ̀rọ̀mí ti bá lẹ́ẹ̀kọ́ kò ní tí wọ́n ṣe iná kan amadúgbò lọ́dọ̀ ọlọ́run abẹ́jà ṣe bẹ́ẹ̀ pẹ́ẹ́kúndé wọn lọ́dún tí ń bọ̀ fún ọgbọ́n gbà yìí pé o ti lékún sí mímọ̀ ẹ ò kò ní tẹ́lẹ̀ ìṣẹ́ sí lójú wọn lọ kò ní tẹ́lẹ̀ sí lójú wọn lọ tí ó gbà pé òun ti lé sí nípò sí mímọ̀ àwọn èèyàn jẹ́ káwọn èèyàn lékún sí mímọ̀ ní ìkàkà ìjọba gbà lọ́wọ́ àwọn èèyàn òun ni tágbà bẹ́ẹ̀ gbà sọ lọ́wọ́ àwọn èèyàn ni àwọn ẹ̀kọ́ wà lẹ́gbẹ́ yìí àwọn èèyàn pàtàkì ni wọ́n ojú ẹlẹ́ yóò máa pè wọ́n pé ẹ̀ẹ́dẹ́wà tẹ́sí ni lónìí o ìjọba yóò àáṣe èké ní o ìjẹ̀jẹ̀ sí ló bẹ̀rẹ̀ ìjọba yóò tẹ̀sí òye ní sọ náà rí ìyẹn méjì àbá tẹ́sí ni o. kò sí pé ẹnìkan bọ̀ wá ẹnìkan bẹ́ẹ̀ gbé ẹnìkan ah! ọ̀gá báyìí ẹnìkan alága ẹnìkan ni chairman ẹnìkan ni kíníkan

سبحانك رب العالمين أشهد أن لا إله إلا أنت